èmi ò tẹ̀wọ̀ kò rí lọ́kọ̀ ní ọ̀dọ́ dádúbúlẹ̀ dìdíye ah. dádúbúlẹ̀ dìdíye dádúbúlẹ̀ èrè tó sẹ̀wé èrè tó sùn dádúbúlẹ̀ dìdíye dádúbúlẹ̀ dìdíye dádúbúlẹ̀ olórí burúkú ni ẹ sọ́ọ́ni tó ń bẹ̀ ẹ́ ó wà nínú maruwa yóò wà. maruwa ilé ni àbí kí n lọ clubbing. club kí n bá lọ clubbing. Ah, ayé ẹ̀ kan bàjẹ́ ṣá. sórí bó ṣe wà sórí gbogbo orin tí mò ń kọ fún ọ tẹ́lẹ̀ mo mọ̀ ẹ́ pé lẹ́yìn kò tí ì wọ̀ ọ́ lára ní sórí orin míì ti wà tí mo ti lọ mú wá báyìí o tó bá ń gbọ́. bíríkì bíríkì bèrè ẹ bàbá ará ń díà ẹ dákẹ́. ó ti níye tó ti gbà lọ́ọ̀ mi. bá mi ìmọ̀ gbowó kankan lọ́wọ́ rẹ̀. jẹ́ ìjà ìjà lọ ṣùgbọ́n ìjà lọ ọ̀dà yọ̀dà kí ni mo mọ̀ fún mi. Bílíkì nínú ilé mi ní fẹ́ máa kí ọmọ lẹ̀. Ilé olúwa ilé olúwa bàbá aṣọ mi ooo. Lọ́dún tí mo wà yìí o. Igbe igbe igbe igbe igbe igbe igbe igbe igbe igbe gbèsè gbàsí gbà yìí. Ìkejì rẹ tó sọ́ra rẹ̀ di kọ̀ńdọ́tọ̀. Àbí bí ṣe ń pe egbè ní pè kọ̀tún ní pè gàdò ní pè dímù tó ti yé tọ́ba yá yóò pè gbèrígbè yóò pè tàmàgà. ọsibítù ló bímọ sí àbílé. ọsibítù gidi ló bímọ sí Hospital tó lórúkọ jù hospital tó popular jù ládùúgbò wa ló bímọ sí jesus dey safe. yé tánú. Ah, kamilu ṣé wọ́n lọ wà ń bẹ̀. èmi ni. wọ́n ah, lọ di òkú ti ká sọ àárẹ̀ o wẹ́rẹ́ kọ́ lọ́sọ. ó ti kó. àmọ́ ah, dáná. sásọ mi bẹ́ẹ̀ bẹ̀ pẹ̀lú rẹ ni. kò sásọ mi kò sí nǹkan kan mi bì. Ah, ìhòòhò bíbi ọmọlúwàbí lọ wà. ìhòòhò mọ́ wa ah, ẹ ṣé kí n wá fún onígèlè mi gbà náà. ìyá mi ẹ̀dọ́kọ̀ ẹ̀ sànú mi olórí ibùdó ẹ má jẹ́ kó bá mi. àmọ́ bí àgbà tá a fi mú yọ sí ọ náà ni. ẹ wọlé wọ kò sí tí fi ṣe yan. ọ̀sọ̀ọ̀sọ̀ gan mọ́jà rírì kúrì o. mélòó mélòó eléyìí rẹ ti rí ẹ̀dọ́kọ̀ ẹ bá má sọ kí n tiẹ̀ fi gbójú mi. ilé ìṣe wàyísà a rí yín ní àárín àwọn òyìnbó aláwọ̀ funfun bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. skipper. ẹ musa ma àfi káwọn màláìka tó fada o tó lẹ́mi sẹ́yìn wò yìí mm. àti gbogbo fámìlì kan ṣe mí nìkan o lílọ wa lé ayé yìí ò kọjá sẹ́mi. ẹ eh, ìyá ìjọ ọ̀rọ̀ yìí ó gba orin yìí lógo ẹ fún wa lórin. Ah, Màlẹ́ka pé kókì o. Màlẹ́ka pé kókì. Ààbò bá ẹ̀dá ẹ̀rà ẹ̀dá. ọmọ èkó sòrò fẹ́ o. a yàtọ̀ síra wa èkó náà bí mi sí àárín èkó náà bí mi sí ẹjọ́ tí ń gbé díẹ̀ nu mi ẹ̀ ti mọ èmi ò ń sọ ọmọ ládàáda ọmọ tó bí sèkó èmi ò lè bèkó jẹ́ ẹni bá máa fúnyàn lóyún tó bá máa sá lọ ti dá àmọ́ iwájú orí ni. ṣé o fáìndì mi lọ ni ṣé mi fáìndì ẹ lọ àbò lórí burúkú ni ṣé kájọ máa lọ ní títì kájọ gbé sambọọdù sáyà ara wa kákọ sáyà ara wa pé ta ló dáa jù káwa ní kọ́ má tò tẹ̀lé wa káwé ní tọ́ má tò tẹ̀lé àbò yáwé ọ̀gá yìí sà. ọ̀gá mi ló ń bọ̀ látàbẹ̀tẹ̀. máa bá bí jẹ́. bàbá jẹ́. máa dá nínú kù. ṣé nítorí ìgbẹ̀rù dání ni gbogbo ń ṣe kápá sókè àbí. Ah, sídìí òkè. dádúbúlẹ̀. wẹ̀rẹ̀ tó sẹ̀. dádúbúlẹ̀ káàbọ̀. ọ̀yàdá dùbúlẹ̀ every morning ọ̀yàdá dùbúlẹ̀ ṣídìí.